Awérawá kìtà máa yẹ, ògbó èmẹ́kù, ògbó ọ̀pọ̀ ọkọ̀ sílé pa àṣì ògún mọ̀mọ̀ ṣèkù ìṣòlè tí kọ ìlébè ògbó àwọn ọmọ ẹ̀ tún wá bẹ bọ́ ṣe wá ń bẹ lọ́dọọdún Elédùmarè ìbẹ́ lónìí o. ìbá ṣe o. ìbá kọjá o. ìbá ṣẹ̀dá. ìbá ṣe. ìbá ti ọjọ́. ìbá ṣe. ìbá ti wọ̀. ìbá ṣe. ògùn látà ọ̀ṣìmalẹ̀ ìbẹ́ lèmi. ìbá ṣe. òṣìlájò kìlò ìbẹ́ lèmi. ìbá ṣe. ajọ́gbọ́dọ̀ ìbẹ́ lèmi. ìbá ṣe. ìbá máwẹ̀ lèmi. ìbá ọ̀ṣun wọ ẹlẹ́gbẹ̀ẹ́ Láṣẹ o. Adéwúrọ̀ ìfẹ́ lónìí. Láṣẹ o. Ògúnlọ́wọ̀ ìfẹ́ lónìí. Láṣẹ o. Ojútìmí ìfẹ́ lónìí. Láṣẹ o. Ìdúnàrú ìfẹ́ lónìí. Láṣẹ o. Gbogbo ẹ̀ bá ṣe kí wọ́n jẹ́ kí wọ́n jẹ́ lójú ayé o. Láṣẹ o. Àdáṣe ní omi ìgbà tó wọ́n. Ìtaṣe lè má jẹ́ kó wá o. Láṣẹ o. Ìwọ̀gẹ́ ìjẹ́pẹ́ kì í wù dà. Àṣọ ìtadábòkò kì í wù kó. Ìtadábòkò kì í wù kó. Má jẹ́ kó wá báyìí. Láṣẹ àwọn ọmọ ẹgbẹ́ tó wá ń fún ìlú nàìjíríà tó jẹ́ ààrẹ ọ̀túnba Gani Adams. ẹ̀jẹ̀ púpọ̀ ń bẹ̀rù. àṣẹ pẹ́pẹ́ lọmọ orúkú ṣe lárọ́ ẹnì kan rí òkun ẹ̀rọ ló ṣe kúrò lógójì. alẹ́ alẹ́ káàdì ràpàdé ẹ̀ṣẹ̀ náà wà pẹ̀lẹ́ kó tó dàgbà kó lò kú. kó wọ́n bèrè kí lò ẹni tó bá ń pèrè làbúrò gan ayé apá ẹ̀dá. òun àtọ̀wọn ọba lọ́ba lọ́ba ọjọ́ ń ṣe òun àtọ̀wọn pẹ́sìdẹ̀t ọjọ́ ń ṣe

ẹ̀jẹ̀ kó pẹ́ ń bẹ̀. àṣẹ. ẹ̀jẹ̀ kó pẹ́ ń bẹ̀. àṣẹ. kó dàgbà kó dòkú. àṣẹ. kó bọ́ pawú. àṣẹ. kó bẹ̀rẹ̀ ìjòbí. àṣẹ. ìgbà yóò gbogbo ìlú tó ń dé tó ń sọdún ọdún tó ń ṣàjọyọ̀ tó dàgbà ìlú náà kò ní dàrú. àṣẹ. ìlú tó wá ṣe ń lu kò dúró ní ìmájẹ kó bàjẹ́ fún àṣẹ. ìbúdẹ́ kó máa dùn kó máa dà. àṣẹ. gbogbo OPC tó wà lórí ilẹ̀ Kòròdú lónìí Lagos State káàdì wọn kó máa dàrú. àṣẹ. títí máa ti wọn kó yà kó máa dàrú ẹni bá mi fẹ́ jàre wọn mi fẹ́ ṣàkó fẹ́rẹ̀ gbẹ̀bọ̀ gbẹ̀gbà yẹn kó pa ẹ̀ dáa. àṣẹ. ẹni bá mi kò fẹ́ lọ máa gbẹ̀bọ̀ dì í pé ọmọ Ọ̀túnba Gani Adams àdúgbò fẹ́ máa gbẹ̀bọ̀ dì wọ́n máa ṣàbù fún ẹ̀ gbẹ̀gbà yẹn kó mu. gbogbo tó bá lábẹ́ wọn tó bá ṣe òótọ́ kó tọ́ kó máa tọ́. àṣẹ àṣẹ. Owó àṣà yóò mú tó ṣe ní ọdọọdún kọ́ jẹ́ kú o má jẹ́ kọ́ ṣẹ́rù o eh, ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ raymond àbí bẹ́ẹ̀ náà ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ raymond kò jẹ́ ká dùn ó bá tọ̀dọ̀ authority.

kó gbogbo nǹkan wọn tó fi sílẹ̀ má jẹ́ bàjẹ́. àṣẹ. àwọn ọmọ àtayá tó fi sílẹ̀ má jẹ́ kó àṣẹ. má jẹ́ ní kó jù náà yìí àṣẹ. ọmọdé tó dàgbà lágbàlagbà tó dé ọkọ̀ ọkọ̀ àwọn tó ti fẹ́rẹ̀ ìlú àṣẹ. àṣẹ. mi ì tó dàgbà nù wọn. àṣẹ o. tó ti wọ náà ti yẹ kẹjẹ kúkọ ẹbẹ kẹjẹ kúkọ ẹbẹ ọmọ akísọyà wọn ẹgbẹ lọmọ olóko ṣe ń darọ ẹgbẹ ìkọ lókùnrin ẹlẹjẹ ìdógó ìdógó ìpàkà ìdógó lódò òun ni sàmánu gbogbo àwọn aláṣẹ aláṣẹ wọn ti ní ẹni tó mọ̀nà ẹni tó mọ̀nà ní kákẹ́tì ó mọ̀nà ní òun ló ṣe ń tọ́ òun kékeré aláṣẹ aláṣẹ àdókùn tán sí àpọ̀ àṣẹ àṣẹ o fẹ́ àṣẹ àṣẹ. Gbogbo aláṣẹ láṣẹ tó tó bá fẹ́ gbẹ̀bọ̀ dì tí kó bá pa ẹ́ dà. Àṣẹ. Gbogbo aláṣẹ láṣẹ tó tó pé ọmọ kékeré yẹn ó ń pàṣẹ ẹni lọ́kọ̀ máa láṣẹ lẹ́yìn kó jẹ́ kó lè ṣe. Àṣẹ. Àṣẹ. Àṣẹ. Kó lè ṣe Àṣẹ. Àṣẹ. Àṣẹ. Àṣẹ. Àṣẹ oyè tọ́wọ́n jẹ ọba tọ́wọ́n jẹ ọba àwọn oníṣẹ̀ṣe wọn ọ̀dẹ̀ padà lẹ́yìn ìṣẹ̀ṣe náà tí bàbá náà má ṣe kú ìlú kò dùn má bàjẹ́ ìlú kò kọ́ tó lè kò tó má dùn má dá sí gbogbo bí bàbá náà ṣe ń tù ú kò ní ìgbà ọ̀fẹ́ kó dá abẹ́rẹ́ kó dá bàbá náà kó má ṣe kó má ṣe àwọn ọmọ kó má kíkẹ́ kó má kíkẹ́ kọ́ ọmọ kó má fọ ọmọ ẹ̀yìn ọdún ògùn àjọpọ̀ òun náà ni wọ́n ṣe lù kò èyí gbogbo pìtẹ́ ṣe àdúrà yẹn á máa gbà máa jẹ́ fún yín tí ọba jẹ́ bàjẹ́ àjẹ́ fọmọdé wàá jẹ́ fún yín láàárọ̀ wàá jẹ́ fún yín lọ́sàn-án wàá jẹ́ fún yín lálẹ́ ẹ̀ ní dàbò ìdàbò ìjẹ́ tọ̀nà tó yẹ pápọ̀ tó ní akáká kúta là ń pè fá akéwì tó ń bọ̀bọ̀ là ń pè ṣọ̀dà orí gbogbo orí gbogbo àlà ń pò ẹni bá ń pè jẹ bá awọ tó wọ́n tọ̀ lọ́sọ̀ tó ẹni bá ń pè jẹ bá awọ tó wọ́n tọ̀ lọ́sọ̀ tó wọ́n ẹni bá ń pè jẹ bá awọ tó wọ́n tọ̀ lọ́sọ̀ tó wọ́n ẹni bá ń pè jẹ bá awọ tó wọ́n tọ̀ lọ́sọ̀ tó wọ́n ẹni bá ń pè jẹ bá awọ tó wọ́n tọ̀ lọ́sọ̀ tó wọ́n ẹni bá ń pè jẹ bá awọ tó wọ́n tọ̀ lọ́sọ̀ tó wọ́n ẹni bá ń pè jẹ bá awọ tó wọ́n tọ̀ lọ́sọ̀ tó wọ́n ẹni bá ń pè jẹ bá awọ tó wọ́n tọ̀ lọ́sọ̀ tó wọ́n ẹni bá ń pè jẹ bá awọ tó wọ́n tọ̀ lọ́sọ̀ t ẹtù bá nínú wọn táyé a máa tóbi lọ. àṣẹ. ìyá ni ti ra yẹn. àṣẹ. àṣẹ pé mo ní fi rárí bẹ́ẹ̀ fáwọn náà. àṣẹ. wọ́n á bẹ̀rẹ̀ àwọn àtúntò àmàlẹ̀. eléyìí kì í ṣe àkọ́kọ́ kó máa jẹ o. kì í dá ìṣẹ̀lẹ̀ ìbàjẹ́ kó ń wá o. àṣẹ tó wá bí lọ́dún yìí ọdún tó bá ọ̀nà ìpínlẹ̀ kó máa. àṣẹ. ìpínlẹ̀ kó máa lé sí. àṣẹ. kó máa lé sí. àṣẹ. kó máa pọ̀ sí tọmọ tó ń yára. má lè kọ́ jẹ́. àṣẹ. jẹ́ jẹ́ lulu. àṣẹ. má lè kọ́ mọ́ náà dín. àṣẹ. máa dé sí ni. wàá yóò wàá yóò àwa àṣẹ àṣẹ àṣẹ. à ń dé ìlú kojú à ń dé ikú ìlú kọ́dẹ́ ká dé ikú àṣẹ ká dé itọ́ àṣẹ lórí ìtàkùn olóòtú à ń dé kúrẹ́ àbáyé à ń dorí káròtì má ìgbé tẹ̀lé lọ. àárín àwa àti ọmọ ọlọ́mọ adé máa kó má gbogbo àwẹ̀dà wàkìkà ó jẹ yìí kẹjẹ kó pẹ́ àṣẹ. tó máa bẹ̀ sí jáde lẹ́rìnlá kẹjẹ kó pẹ́ àṣẹ. ẹ bó ṣe jẹ àràbà náà kẹjẹ kó pẹ́ bẹ̀. àṣẹ. àgbà bàbá jẹ. bẹ́ẹ̀ ni ó gbogbo ẹ̀jẹ̀ náà sí tí mo wá sọ fún ní ìkọ̀wé di ọjọ́ tó dàgbà kúrò àṣẹ ìfowópamọ́

pẹ̀ kó máa tìgbà ọmọdé ti kẹ́dẹ́ kọ́ dàgbà kó dò. àṣẹ àṣẹ. òfin ṣe ń tu ọ̀rọ̀ òfìsì káàkiri ogun nàìjíríà kẹ́dẹ́ kó máa tìgbà. àṣẹ. ọwọ́ ìyẹn náà má bọ̀. àṣẹ. àdákì lọ sóko kó má padà wá. àṣẹ. gbogbo àjòjì bá ti lọ kó má lọ kó má bọ̀. àṣẹ. irinṣẹ́ òògùn ló máa ń gbé jáde. ó ń wọ pléènì ó ń gbé mọ́tò ó ń lọ káàkiri fúnlẹ̀ kó máa lọ kó máa bọ̀. àṣẹ ó ṣẹ̀fẹ́ ìyàwó tuntun ó ṣẹ̀fẹ́ ìyàwó tuntun ìyàwó tuntun ẹ̀hẹ́ ẹ̀ṣẹ̀ àyíbá àyíbá joy ayọ̀mídé àṣẹ àṣẹ àṣẹ ọmọ làbá ṣèjì wọn ọmọ ọkùn lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ lójú ẹsẹ̀ ọmọ àdó ẹbí lójú ẹ ọmọ lábìrìkì tó ọmọ oníṣẹ́ kùmọ lójú àṣẹ ọmọ oníṣẹ́ kùmọ lójú àṣẹ èyí tó wà níṣẹ́ kùmọ lójú àṣẹ gbogbo ohun tó ti lọ́dún báyìí ọlọ́run àbá àforí àṣẹ àṣẹ àṣẹ. 你给我的起来！